ńlá lufa ńlá ọmọ ara mufa ńlá lufa ńlá wọn ní kí ẹ bá mẹ sùtúlù gèdè ọmọ ara mẹ sùtúlù gèdè. èsùtú kọ́ lọ sí àgbálẹ̀ ló kiribidi kiribidi ọmọdé ń sá gíjo gíjo àgbàgbà gíjo gíjo wọn ní kẹlẹ pàbí kó wà máa ró ìfánìsì oníjẹ ẹ bá wọn ní kẹlẹ pàbí kó wà máa sùn ìfánìsì oníjẹ ẹ bá wọn ní ẹlẹ bá yẹ kábi fún lọlọ tó kú tọ́ lọ sábẹ́ lọ́dún kiribiti kiribiti ìfánìsì oníjẹ ẹ bá wọn ní dá ọ̀rún mìlá ìsì tẹ́ ń fọ bí ègùn báyìí ó lè torí ni agbé àbí àká <laughs> ọ̀rọ̀ ẹ ti dayọ̀ ọ̀gẹ̀dẹ̀ kì í gbódò kọ́yà nà. ọ̀dọ́mọláyé ó bímọ eré ọ̀gẹ̀dẹ̀ kan kì í gbódò kọ́yà nà. ọmọ yọyọ nílé aládìí ó bí ọmọ agbábíàká sọ fún àwọn ìyàwó rẹ kí wọn fọkàn balẹ̀ ọ̀kan nú àwọn ìyàwó rẹ yóò bí ọmọ tó bá gbọ́n náà tán ọmọ tí ó gbogbo òdílé yọ ni tí ó lókìkí ayé ọmọ ṣùgbọ́n o ifá ò fi yé mi pé. ìyáálé ni o ìyàwó ni o ṣùgbọ́n ni ó bímọ ni. ọ̀rẹ́ mi tó bá wá rí bẹ́ẹ̀ n ó yìn fa o ó ti rí bẹ́ẹ̀ ni ifá lọ́sọ̀ èmi kọ́. ọ̀rẹ́ mi ifá ìmọ̀ jẹ́ fún ọ àṣewé ìmọ̀ jẹ́ àṣewé ìmọ̀ jẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ fáwọn fáwọn ẹ̀ ṣeun ilé olórogún ogun ilé olórogún ilé olórogún ó sì sọ fún mi ó ní ó lẹ́ bímọ ó ní ọ̀gẹ̀dẹ̀ kan ìgbódò kó yàgàn ó ní nínú ilé náà gan-an láti bí ọmọ ológun obìnrin ọmọ ní kẹ́ fọkàn balẹ̀ má jà o ẹni kẹ́ má fi ìjà lé oore inú ilé yìí dànù alẹ́ nìkan ni yóò bí ọmọ ológun ẹ má jà o ẹ ṣera yín lóṣù tó wọ. ẹ dúró lọ́ba yẹn mo gbọ́ àlàyé yín o. Eh, ẹ láwọ sọ gbọ́n ní ká fọkàn balẹ̀ pé a bímọ ẹ wá sọ gbólóhùn kẹ ní ó ní ọmọ ológo kan ń bọ̀ nínú ìdílé wa hmm. ọ̀dà pẹ́ tí ó bí ọmọ ológo nù wa. pẹ́rín ó sì sọ pé ẹnìkan nù yín yóò bí ọmọ ológo ẹlẹ́dàá rẹ̀ ọ̀rọ̀ ló ń gbọ́ ṣé mo pé wọn lọ síwájú ayé mi tí mo tẹ̀lé ọ wọn láàyà tí mo ti ń bọkọ mi jẹbọ nínú ilé yìí kíjìpá kan ṣòkòtò kan mo bá ń di ọkọ mi o èmi mọ mọ bá ṣe ṣe bẹ tó jiná o hmm. wá jiná tàrẹ mọ́jẹ̀ wọn ayé mi ṣàpínlẹ̀ o ọmọ ológo tí wọ́n ń sọ èmi ní kọ́ jẹ́ kí n bí o kí n nínú oyún báyìí kí n sì lẹ́yìn ọmọ ẹlẹ́dàá mi ò ti gbọ́ ò ti èmi ni kò jẹ́ ń finú ìsoyún kí ìfẹ̀yìn mi pọn ológun ọmọ tọ́lá wí nítorí ìsìn wọ́n fi tàyà bọnu ìtàn adélabúta panlárí wọ́n è bọnu àwọn mu gàárì àwọn mu gàárì mú ọba yìí mu. ṣé ń gbọ́ ṣé ń gbọ́rọ̀ lẹ́nu ìyàwó yín sẹ́mi ni mò ń pìtàn olódùn fún ọ ntẹ́mi fẹ́ ni mo sọ fún Olódùmarè o wo èmi ọmọ pé wọ́n ti ń ṣe láyé náà wà rọrùn ìṣèyàn ṣẹranko ọdún nǹkan méjì méjì nǹkan mẹ́ta mẹ́ta ọ̀sán dàbí ibù ọ̀fẹ́ níro aráàlú kan náà ń fọmọ lọ́mú tèmi tí mo fẹ́ mọ sásọ mo mọ̀ ní ẹ jà mo sọ fún mi o mo mọ̀ sọ tèmi o. ń bẹ lára yín ẹgbẹ́ mo wọlé lọ́n ti ń èmi ni wọ́n bí i. èmi ni wọn bí ara ti ya ń ta wọn wọn wà ń sọkàn tí ò ní túmọ̀ àwọn àwọn mu gàrí àwọn mu àwọn mu kínní àwọn mu kínní àwọn sọ pé mi náà bá wọn jìyà ni àbí wọn àbí mi náà bá yín lẹ́nu ìyá òun bẹ́ẹ̀ mo sọ fún yín sẹ wọn bá yín bí ìyá òun ni àbí mi náà mu gàrí sẹ wọn mu gàrí. tí àwùjọ gbọ́n sọnù ó ní kẹ́ má jà kẹ́ má fi kẹ́ má lé ire inú ilé kẹ́ má lé dànù. balẹ̀ wà ẹ̀yin gan ẹ̀yin gan kò ẹ bá ti mọ́ sọ lójú wọn èmi lẹ̀ bá pè wípé tó wọ́n ní ó bí ológun ọmọ o ó fi inú rẹ̀ ìsoyún tó fẹ̀yìn rẹ̀ pọn ológun ọmọ èmi lẹ̀ bá ti ṣàlàyé fún ẹ wà ń sọ lójú ìyá tẹ̀sí mọ́ para wọn a máa gbóná ẹ kú lẹ́ẹ̀kú bàbá sì wí ní ìsìn wọn forin ìyàbọ̀ nínú ilé bẹ́ẹ̀ tí gbọ́dọ̀ jíǹde lẹ́mọ̀ pé ti Yusuf Ọlátúnjí ẹ bẹ́mi náà bùbá ẹ bá mi bẹ́ẹ̀ ẹ̀yin náà kú mọ̀ pé mi náà gbàgbẹ̀rẹ̀ ẹ̀ǹjẹ́ bẹ́ẹ̀ jẹ́ sáwọn wọlé lọ ń ti yín ẹ máa wọlé lọ ń ti bẹ́ẹ̀ kù lẹ́ẹ̀ kù èmi ni wọ́n pò lógo ọmọ. ilé olórogún ogun máa ní o ilé olórogún máa. èèyàn ẹ bu tiẹ̀ mọ́ mi rò ní. ilé olórogún ogun máa ní o. wọ́n ṣe ń ṣera wọn léṣe. àkàndá òrò lèyí o àkàndá òrò ẹ bá mi kàn án o kó dúró gbẹngbẹng kíkà tí mò ń kàn lónìí akànwọ̀ akànwọ̀ káwọn ayé gbà á àwọn tó láyé kí wọ́n gbà á àwọn tó lọ́run kí wọ́n gbà á ẹ̀yin irúmọlẹ̀ ẹ dìde sí mi ká ẹ gbà á. kẹ́ ẹ̀ gbà kóyún yìí kọ́ má lè kọ́ má lè bímọ láéláé bẹ́ẹ̀ ni èyí tí mo bá wí lónìí kárọ̀ ọ̀rọ̀ ni kárọ̀ ọ̀rọ̀ ni wọ́n ní làbọ̀làbọ̀ làádèrè ṣìrìṣìrì làádọ́ka bàbà ni kankan ṣú aṣọ ayé ni fi ṣú lẹ̀ sí lọ. ọwọ́ ń sunkún ìwọ tí ìyáálé ẹ ṣẹ̀ṣẹ̀ bímọ lọ ń sunkún má jẹ́ káyé ó sọ ọ́ lẹ́nu orúkọ tí yẹn sọ má jẹ́ káyé ó máa pè ọ́ báwọn má sọ rò pé inú ìdùn sí ni ọlọ́run tí ń ṣe bẹ̀rẹ̀ ní di àròkò dáwọ́ síbí dúró á ṣe tiẹ̀ náà fún ọ bímọ ó jẹ́ kí n sọ ọ́ lẹ́nu ó bá mi nulẹ̀ ọgbọ́n. lọ ṣe olórí ibú òpònú àgbàlagbà kí dánidáni wọn máa ń tó mu inú ẹ máa ń dùn òpònú ọ̀kàrẹ́bì nǹkan mi ó ló ń bímọ òpònú ẹ máa mú gbé mú ọmọ òfòtẹ́ bí ọmọ àdánù ọmọ ládàládà ọmọ rédèrèdè olófò ọmọ tẹ́ ẹ bí tọrọ pa ẹ gbọ́dọ̀ gọ ọmọ hmm. ah, kò burú bẹ́rù bá wa kọ òkè tó kọ ilẹ̀ ó ní bí nǹkan àgbẹ̀ sí wọ́n sì ní igi gogoro báyìí mọ́ gùn mí lójú àtòkèrè láti lọ mo tí wọ́n ṣe mo tí wọ́n ṣe. ilé olórogún ogun máa ní o ilé olórogún. ìdìbò jí náà ni màmá jí rẹ ẹ̀yin rúmọlẹ̀ ẹ̀ máa ṣe é wù. ìgbà rúmọlẹ̀ olúkọ̀sì ìgbà rúmọlẹ̀ olúkọ̀sì mo mà jíire lónìí o tẹ́ mo bá jíire lóko lé àfùkù jíire nísàlẹ̀ èmi náà mo mo joyin ọlá mo mà jíire lónìí mo mà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin rúmọlẹ̀ ẹ jẹ̀bi ọpa mi mo tó tún wá jẹ́ tọ́ mi lónìí tilẹ̀ mọ́ yìí ẹ jẹ́ ẹ má jọ wọ́n ti dùn mí o ẹ jẹ́ tọ́ mi ọwọ́ abá mi àtijọ́ àti mú mi kọ́ má le o ẹ jẹ́ lóore tèmi bà lónìí o gbogbo ohun tó lọ́wọ́ mi lọ́wọ́ ọkùnrin ìyá mi ẹ̀ lẹ́ o. àgbẹ̀kẹ́ ìgbà o lọ́dọ̀ mi ń bọ̀. àgbẹ̀kẹ́ àgbẹ̀kẹ́ àgbẹ̀kẹ́ àgbẹ̀kẹ́ ìwọ̀ ìwọ̀ ọmọ ọwọ́ ìdílé gbọ̀ ọwọ́ ìwọ̀ àgbẹ̀kẹ́ agbẹ́gbẹ́ ẹ̀rù kalẹ̀ ẹ̀rù kalẹ̀ kó dìde ẹ̀rù kalẹ̀ kó dìde ẹ̀rù kalẹ̀ kó dìde ẹ̀rù kalẹ̀ kó dìde ẹ̀rù kalẹ̀ kó dìde èèwọ̀ ọmọ owó èkú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ ọgbẹ́dọ̀ kú lójú ẹsẹ̀ ẹ̀yúrọ̀ èèwọ̀ ah, àwọn ọmọlẹ̀ ẹ̀wọ̀ àti ọ̀pá èèwọ̀ ẹ̀rù kalẹ̀ kó dìde agbẹ́gbẹ́ agbẹ́gbẹ́ wọ́n máa dúpẹ́ tẹ̀ lójú ti ní kí lóore yìí ó kọ́ bí yìí lásán wíì lè ah. bá mi wà yìí. èèyàn lásán ìbá mi wọ bíbí ọba níbi ọbẹ̀ kó bá mi. ṣé ara rẹ̀ sá ti balẹ̀ dáadáa. ara mi ti balẹ̀ yá mi kí ló wá ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ orogún rẹ o ìyá mi mẹ́wàá ń ṣẹlẹ̀ ìyá mi mẹ́wàá ń ṣẹlẹ̀ ǹjọ́ dáa kí n lẹ́ni ní mọ̀sán kí n máa mú kíkan ìyá mi ǹjọ́ dáa kọ́ mi ọmọ ìjàsà mi eégún ǹjọ́ wa dáa kọ́ máa mi ọmọ wàkísà ṣoge ìyá mi. Hmm. àgbẹ̀kẹ́ kò síwú tí ń bọ̀ lókè tí ilé ọgbà ìwú tó bá jẹ́ ẹ̀dùn ọkàn rẹ gan-an òun ní kò ṣàlàyé fún mi. orogún mi ta ni ò ní bí màá bí yé ó ti bí màá bí yé o ẹni tó ń torí inú rẹ ni wọ́n jọ lọ́bọ́ pẹ́ bóyá ó ti bí o ọmọ wà láyé ìyá náà tún fọhùn ìyá mi. tó sì wípé wọ́n lọ tọ́ bá kọ́kọ́ bí ọmọ pé ọmọ lògónú wa. àgbékápẹ́nu ẹ̀ mọ́ ah, ah, wọ́n máa mú mi yẹ pẹrẹ o kẹ́ni mo ní òpẹnu ẹ mọ́ mo ní òpẹnu ẹ mọ́ ah, ohun tó da ọmọ aṣọ síra rẹ ọmọ ológo ọ̀pọ̀ lára lóòótọ́ obì lábìyè ọmọ mi lánàá kó ìyún wá bó ṣe wá nù wá gbọ́ ọ kàkà kíkì nìhun kó ṣe akápò ẹkùn ó kàlù kó ṣọlẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àgbẹ̀kẹ́ máa relé ó yé mi àgbẹ̀kẹ́ máa relé ó yé mi. ọ̀dọ́ náà kò burú kọ́kọ́kọ́ rẹ̀. bọ́bá ṣe pé ọ̀dọ̀ mi lọmọ kúkú yà sí ní ìsìn. mo ní ọmọ àròjọ mọ́ mo ní kọ́ ọmọ àròjọ mọ́ sẹ́nu ilé lo tún fẹ́ máa bá lọ. ọ̀dà ọ̀dà náà kò burú ọ̀dà ẹni tí ọmọ àmọ́ bá máa ń fi mí ní màá fọba sí ẹ èmi mo ṣoyún ọlá kò burú ajọ wà lẹ́nu ẹ. ilé olórogún ogun mà ní o. lù mí kí n kó dọ́lù wọ́. adágbẹ̀yìn aburú jò sọ̀kò lù mí kí n sògúlù tù o. adágbẹ̀yìn aburú jò fàbẹ́rẹ́ gún mi kí n ṣá ọlọ́gbẹ́. adágbẹ̀yìn aburú jò dẹ́kun sí mi kí n lẹ́jọ́ ayé wọ́n máa ní ìka o ayé ayé máa ní ìka o. rẹ tí mo rí lójú ẹ̀ lánàá bàbá o. o ṣeun arábìnrin abiyamọ ọkú ọrọ ọmọ bọ́ọ̀rẹ́ yìí sọ fún yín ni sọ fún ọ pé ọ̀kan nùwà tó rogún ẹ wọ́n bí ọmọ kan ògo lẹ́yìn sì ni ọmọ àwọn o ẹ wàá gbé ẹdún e fún ọdún méjìdínlógún. ọdún méjìdínlógún. tó bá ti tó lọ ilé ọkọ ẹ wàá dá padà wá lẹ́ẹ̀fì lógo lè gbé yọ. ògo ẹ wàá kú ara ilé ọmọ ara òkú ọmọ ipa ẹbí ọmọ náà ọmọ mi. arábìnrin tí ọba gbọ́ ọ̀rọ̀ mi lágbọ́yé kẹ̀bá gbé òun yẹjú nǹkan bẹ lẹ́yìn rẹ o kí ọmọ yóò fi lẹ́rọ̀gọ rẹ lónìí o. lẹ́yìn ọdún méjìdínlógún tí n bá wá gbé yọjú sínú ilé kò sí ṣòro. ọba tán ọmọ bá dológo ah. ayé ń mọ̀. bàbá kódà kẹrí mọ ìyọjú sínú ìlú ìrárá tèmi àtọmọ mi kí n gbé ọmọ mi kúrò láàrin ìlú ìpátápátá kọmọ mi ó sàfilẹ rógo rẹ lù kí wọn mọ gbà lọ́wọ́ mi ó ti tẹ́ mi lọ́rùn bàbá. ọgbọ́n tí fásọ ni wọn ní bàbá gbọ́dọ̀ gbẹ́rù bí ọyẹ́ kurukuru bò kèmọ́lẹ̀ ó ti fẹ́ fún ọgbà ọ̀dà lẹ́yìn lẹ́yìn táàbù fún ọgbà ọ̀dà níwà ilé ọ̀run ó ní ẹ jẹ́ káyé fún ẹ jẹ́ káyé lọ́hùn-ún ọgbà bí ọlọ́hùn kò sí máa ń ọgbà ń wí ní ẹgbàá. ẹkú ewu ẹ àti bímọ. mo bímọ. Ah, ọlọ́run ṣeun akọ́nbábo. Ah, abo ni. Ah, abo náà ni ó jẹ lágbára ọlọ́run ọlọ́run ó wò ó. ọ̀rọ̀ ọmọ náà ló wá gbé mi wá o lẹ́yìn ìgbà tá a bí ọmọ náà tán àwa kẹta lé aláwo lọ ibẹ̀ ni pé ọ̀rẹ́ mi olóògùn tí a sọ pé àfi ká gbé ọmọ kúrò ní ìlú wa torí ọmọ ológo ni mo sì á ronú títí kí n léèyàn méjì ju ẹ̀yin náà lọ mo ní wàá sọ fún yín pé ọmọ náà á gbé wá yóò máa gbé ọ̀dọ̀ yín. oṣù ah, àṣeyàn bíi ọkà òye máa gbé bọ̀ ṣé bí mo ṣe mú ọmọ tán ló gbà á lẹ́nu mi ah, máa gbé bọ̀ ayé àti èmójú àgàn kò lára mi. mo ní wàá sọ fún yín ah á gbé bọ̀ ọlọ́run ti bá wa wò ó yóò dìrú yóò dìgbà ògo tọ́mì yóò rógòdò àláṣẹ ọlọ́run lágbé wá kó wá máa tọ́jú ìyá rẹ̀ dáadáa kọ́ mo ti fẹ́ rí ọ ìbá rí ọ báyìí ibi mo fi ṣe mí o ah, ìfẹ́ rẹ máa pa mí ni bí ọtí àgàrà gidi bí ọtí àgbàgbà ọwù <laughs> mi bí ah, bí kísà. pẹ̀kọ́ àbí kí náà ti ń pè ọ́. Ah, èmi ni èmi ọkùnrin mẹ́ta hmm. <laughs> èmi ọlọ́run nípa ẹ̀gún rẹ̀ ẹ̀jà bí ìkọ́ fẹ́mi ni e. sàkì rẹ̀ ń ṣe bí ọ̀rá egungun rẹ̀ ń ṣe bí ẹran ìwọ náà fẹ́ fẹ́ yàwó wọ́n ń pe ọkùnrin gidi ìwọ náà yanjú láàrin àwọn ọkùnrin gidi wọn ò lè ka ọmọ wọn ẹ̀rí bó ti rí nílé ayé rẹ bó o bá tún lè pè mí ó rí ohun tí wọn fojú rẹ rí mo wá ohun ò rí ọ ìmọ̀ràn mi sí ọ ni pé kó o kọjá sáàrin ìgboro kó o lọ wá àrùn pàbí tirẹ̀ ẹ̀rí bó ti rí. èmi bọ́ ìtàlùbọ̀ kí mo lọ́wọ́ mú. lẹ́mi ọkùnrin gidi jẹ́ bọ́kùnrin wọn bí mi ah, bí ìbá nínú wa tó lóun ò réyàn.

ìgbéraga ti wọ̀ ọ́ torọ́ ti dá. kódà ilé tó bá ń dì yìí ṣẹlẹ̀ gbọ́n ló wù òun ó lọ́ọ́ lálẹ́ ní kékèké. a ti rí ọ a ti rí ọ. ó lọ àrẹ̀kú sí mọ́ bẹ́ẹ̀ ń tí mọ́ lálẹ́ kékèké nu. ẹ̀yin ọmọge mọ̀lẹ́ o ẹ ẹwà ojúgbọ́rọ́ o. ó yá gan ni kó yá yèmí pẹ̀lú rẹ ẹkún àbí kí ló pọ̀ kọ ara rẹ tí oh. o mọ̀ pé mo ti kì ọ́ nílọ kó yé mọ wá mọ wá mọ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rí bó ti rí olórí burúkú ọ̀lẹ́ ajírin títì ọ̀lẹ́ dàrún alápámọ́ ṣiṣẹ́ ẹ̀rí bó ti rí. ẹ̀gbára mú àṣẹ ó ti tẹ́lẹ̀ ni bó àti ẹ̀sìn gbó tẹnu mi ná. kí ló fẹ́ sọ. Ah, ah. ọ̀rọ̀ wo ní bẹ́ẹ̀ ní ẹsẹ̀ kìtà rẹ èèyàn lòun fẹ́ rí oníkó gbọ́ tẹnu rẹ gbé gbogbo ẹnu rẹ sàn. pẹ̀kun ọ̀wọ́ díẹ̀díẹ̀ ni ara ń fẹ́ o tí o bá fẹ́ kábùkù kó kẹsẹ̀ rẹ kó wọlé gẹrẹrẹ kó gbọ́n tí ẹgbára sọ kó gbọ́n lè bá bẹ́ẹ̀ lọ. Hmm, má tiẹ̀ dá lóhùn ìwọ náà máa ń pèrè ààrẹ lọ́kùn ìmàlẹ̀ ìwọ kìíní kan tó dàbí ẹran tí ń sùn yìí tó bá ti ẹkú gbogbo ẹranko tó níwò ìgbín náà ń yọjú ṣé bíi tiẹ̀ làwọn ń sọ ni ó tó sorí polo bí ànàkú wòlíì etí ẹ̀ tó náà tó dá náà ro bí etí ehoro ó já gbọ́dọ̀ ní babalábàbà rẹ̀ lọ ká tẹ́ kìsà fún ọ délé. èmi ò rẹ́yìn bá wí ẹ̀yin ò mọ tí ń jẹ́fẹ́ ẹsẹ̀ yẹyẹ wo ìfẹ́ ni máa mú yẹn gọ̀ báyìí kì í ṣèmi náà kíkú ṣe pé òun ò rẹ́yẹ tó pọ̀ nù gbẹ́ àmọ́ kì í ṣẹgbẹ́ ẹyẹkẹyẹ nù gbó ni ìní sì sun ọ̀ léjò kì í ṣẹgbẹ́ àwọn ìjọ afàyàfà yòókù ẹwà rẹ ò láfiwé lára àwọn tó ń kó kiri wọ̀nyí wọ́n ń gbowó rẹ ní fa mo nífẹ̀ẹ́ rẹ ìgbà mi láàyè ló kàyà rẹ kó fẹ́ mi ẹ̀gbára. Ah má gbọ́ ọ̀rọ̀ rẹ rò àbí kí lọ sọ àlọ́ ọtí tẹ́ mọ̀rẹ́lẹ́ yín mọ̀rẹ́lẹ́ yín ọtí tẹ́ pẹ̀kun. èmi ọlọ́run ní pẹ̀kun. n ò mọ̀ pé o mọ àròfọ̀ bíi ti àlàbí ògúndépò mo pẹ̀kun ìfẹ́ rẹ ò sí lọ́kàn mi mọ̀rẹ́lẹ́ rẹ mọ̀rẹ́lẹ́ mọ̀rẹ́lẹ́ mọ̀rẹ́lẹ́. ọ̀bá ní sùn ìjálá ọdẹ bíi ti ògúndáre fọyẹ́mu kò dùn mí mo mọ̀ wípé náà eléle oró rẹ̀ ó yà gbẹ̀yìn àgùnà sì dádì ẹ ọ fẹ́ mi ẹgbára ó lọ bá ní ọtún dọ̀rọ̀ mi ìpìlẹ̀ sí àyín wọ́n tó wá ọ̀nà pè mí wọ́n wá. ẹ̀yin dára nínú àwọn ẹ̀fẹ́ mi kéè. ọ̀rá pàrẹ̀ gbọ́gbọ́n kan ní èmi ọ̀lẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ wọn. láàrin bó ṣe ń kọ̀ dá lọ́mọkùnrin. láàrin bó ṣe ń kọ̀ dá lọ́mọkùnrin ẹ kú ẹwà o gbogbo ohun tí ń lọ ni mo rí o ẹ jẹ́ ìyá yín gbólóhùn kan tí ẹ bá ti di omidan báyìí ó di dandan káwọn ọkùnrin kó máa wá yín wá wọ́n wá lọ́tún wọ́n wá lọ́sì ṣùgbọ́n tó bá ti ń wá bẹ́ẹ̀ ẹ ní bú wọn o tó bá ti ń kẹ́mi ìfẹ́ dà yín mo gbọ́ màá máa rò ó èsì yìí nu o nítorí pé àwọn Yorùbá sọ wípé ọ̀kànlélúgba ni ọkọ obìnrin o ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ẹyọ kan ṣoṣo tó lé lórí ẹ òun lọkọ rẹ o elédùà ayọ̀ fún yín o ibi rẹ lẹ́ọ̀sẹ̀ rùkà o. àṣẹ. ẹni tí ọkùnrin bá ti kọnu sí wa ká mọ sọ wípé àti gbọ́ àmọ̀ rò bẹ́ẹ̀ gan-an ni. ẹsẹ̀ ìyàwó ẹsẹ̀ ẹsẹ̀ ẹ̀fẹ̀ kan ẹsẹ̀ ó sẹ́rùn mi kí òde. ẹni ó bá tó lọ sí ẹlẹ́ka ẹ̀ bí rọra ṣe kí ni mò ń bá yín sọ. bẹ́ẹ̀ ni sọ ọ́ lọ́kọ̀ ọ̀dọ̀ rẹ̀ ṣé ọ̀bọ̀ ń sọ ní ṣe. àmọ̀ kọ́rọ̀ ní ifá láwùjọ. àǹtí ẹlẹ́kẹ̀ èébú rọra ṣe àǹtí alábẹ̀là ọ́. bí gbogbo rẹ̀ ti rí nù ọmọ ọ̀gá o. ọpẹ́ títí ẹwà rẹ̀ àṣà ayé apá ọ̀tún kì í aṣọ tó ti rọra ṣe àǹtí alábẹ̀là ọ́. rọra ṣe àrùn rẹ má ṣe kó bá rọra ṣe. ṣé ò sí nǹkan. kọ́ mọ́ bá a sí náà ni ẹ dákun ẹ má bínú kí ló kọ yín. ẹgbára ló kọ mi. ẹgbára ẹgbára àrẹwọ obìnrin ọ̀dà ọ̀dà ọkọ̀ tó wuyì náà lọ yẹrù yín báyìí ọmọ ìlú gbó yín o. ọmọ ìlú tèmi dire ni ọkùnrin. <laughs> kí lọkùnrin tún ṣe o ẹ tó bẹ̀rẹ̀ ẹ tó dé. lẹ́yìn ọmọ péjọ tó jó lánàá gbogbo àwọn ọkùnrin ìlú yìí òun nìkan náà ń wo tí ń rèdí kékèké mm. ẹrí tí bàbá akínní náà títí tí òjò gbádùn. tèmi ti wo àkànnà. bẹ́ẹ̀ni. àbẹ́ máa rí sí ọlọ́run bá ń wọ́n mọ́ ọmọ tèmi di lèmi náà ẹ wo ibi tá a ní ká gbòbì sí omi ti lálẹ́ wù bẹ́ẹ̀ nù ìlú tèmi di lèmi náà ti wá àmọ́ tí n bá ní kí n máa wò dáadáa inú ìlú ilé mi ti máa ń pàdé yín n ò rí nílùú wa lọ ṣé ẹ láàrin yé mi. òtítọ́ ni mo wá ṣe àtìpó ní ìlú ajébámidélé ni. àkèrè èkó délé òdìdẹrẹ kì í kú sóko wá jẹ àkèrè èkó délé. ṣe nígbà tí mo ti wá jẹ́ pé <laughs> a ti wá egun ti wá yí wọnú ẹran ẹran ti yí wọnú egun báyìí nísìnyí tí ó jẹ́ pé àwa méjèèjì tá a mọ̀ pé ọmọ ìlú kan náà ni tọ́lọ́sì sí ni ká mọ̀ pé ọmọ ìlú kan náà ni wá ní ìsìn àjẹ́ pé gẹ́gẹ́ ti ṣe gẹ́gẹ́ nù dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. kí wàá ní tọ̀hún kọ́ wa. a ah, kò sí tàn kankan mọ́ bíi kémi ò fi mi sáyà kẹ́yìn náà ò fi mi sáyà dé orí yín ni ó ti tán lọ́ba ṣe rẹ́gí. ẹ wọ ẹ dàgbọn kí ló lè mọ bá a sọ náà. Ah, ah, tún wí kí ló fẹ́ bá a sọ ju pé àfẹ́rẹ́ ni àfẹ́rẹ́ yín lọ. <laughs> ṣé òun nìkan ni àsìkò tiẹ̀ rí o ẹjọ́ sì tiẹ̀ jọ. ọkùnrin ni bíbí náà sì wá ń wò ó pé mo ti wá bùrẹ́ wà lọ́kùnrin <laughs> gẹ́gẹ́ sí gẹ́gẹ́ abẹ́ ẹ̀mọ́ ni èmi ni àwọn tẹ́ẹ̀rí tó dúró òun èmi ni gbogbo àwọn aṣọ òkè tí àwọn ní olóyè lóyè àwọn lọ́ba lọ́ba tí wọ́n ń wà ní gbogbo gbèríko èmi tí èmi máa ta ni bẹ́ẹ̀ ni <laughs> owó wà n ò sì tún bàjẹ́ lọ́mọkùnrin. ó jẹ́ mọ bá ọ̀rọ̀ ajé rẹ lọ kó má fi àárọ̀ kùtùkùtù ọjọ́ rẹ kó fi tàfàlà. ẹgbára ẹgbára ẹgbára ẹgbára. ó dáa o àti gbọ́ngbà náà o ẹ̀yin ọ̀rẹ́. Ah! àgọ́ tèmi ni ó dàdí ẹgbẹ̀yìn ah, ìwọ wo bẹ́ẹ̀ rẹ bá sógun ọdún láyé rẹ̀ lẹ́ẹ̀rọ ògún ni ajá ni ó gbé jẹ gbẹ̀yìn àgọ́ mi ni ó dàdí ẹgbẹ̀yìn ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀yọ́ ọmọ. máa ṣe ọ̀nà tí wọ́n máa ṣe ká gbé gbogbo gbogbo aṣọ kó lójú ọ̀nà yìí kò nílò ló kàn rárá. mo fẹ́ bí ní ìbéèrè kan ẹ̀ẹ́dúná kí ni àwọn àkíyèsí tẹ́ ẹ̀ máa ń ṣe tó bá jẹ́ pé àti tá a bá kiri lọ báyìí tá a bá sọ̀rọ̀ ajé lọ kí ni àwọn àkíyèsí tẹ̀ mọ́ sí pé ah, níjọ́ tí a bá rìn báyìí o ìjọ náà ajẹmọ gbogbo àwa jẹ o àbí nǹkan àwọn àkíyèsí wo lẹ̀ mọ́ sí. bàbá èmi ò máa ṣe àkíyèsí kankan ìtorí gbogbo ọjọ́ ọdún ni lọ́dọ̀ tí yín. ọ̀dà èmi ni ìwọ rí sọ sí. bàbá àkíyèsí mo mọ́ ń dára yé ni pé níjọ́ tẹ́ ẹ bá dé bẹ́ẹ̀ nìkan kọ́ ó dá mi lójú dúdú lọ́sọ̀ọ́sọ̀. ṣe ṣe ṣe ń gbọ́ kíni burúkú ṣe ń gbọ́ ṣe ń gbọ́ burúkú lẹ́nu ẹ̀yẹ èmi ò lẹ́sẹ̀ òsì ìwọ òun sọ ọmọ Yorùbá ni má máa sọ orí ọ̀rọ̀ burúkú lẹ́nu ọmọ pé wọ́n máa bọ́ sọ̀rọ̀ pé kí ọmọ máa kọ́ ọmọ ọmọ ojú Yorùbá tó bá sọ lẹ́nu torí ń gbọ́ tó bá lọ sọ wájú àwọn àgbàlagbà tó tó dúró wa yìí lọ èmi ò lẹ́sẹ̀ òsì o ẹsẹ̀ tí Yorùbá máa ń pè ní tó bá fẹ́ pè ó ní ọwọ́ àlàáfíà ẹsẹ̀ àlàáfíà ẹsẹ̀ àlàáfíà ni wọ́n fi wọn pè lẹ́sẹ̀ òsì àbí kó jẹun mo rò pé ìjà náà ni jàre mo rò pé èyí tí mo rí ẹ̀ rí ni ṣe rí nǹkan tí mo ṣàkíyèsí nígbà tí mò ń ka owó yìí nínú ilé mo wá rí i pé ah, owó yìí mọ̀ tó pọ̀ lónìí mo wá wò ó pé ah, kí ni àwọn àkíyèsí kọ̀ọ̀kan tí ó jẹ́ wípé ìjọ tí n bá ṣàkíyèsí báyìí mo máa ń rí pé nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ owó máa ń pọ̀ sí i àmọ́ ta ajé máa ń búgbà wá jẹ àmọ́ nǹkan tí mo rí mo rò pé rí ni àmọ́ bẹ́ẹ̀ ṣe wá rí òun náà nísìn mo wá fẹ́ kí n ju ọ̀rọ̀ yẹn náà sẹ́yìn méjèèjì kájọ fi tó tó rọrùn bóyá nǹkan tí mò ń sọ bóyá mo ń sọ àbí mo ń sọ ẹ̀yìn àkíyèsí tèmi máa ṣe ni pé ọmọbìnrin kan bóyá ọmọbìnrin kan tí ó wà ní ìlú ajébámidélé tí máa ń lọ́wọ́ lẹ́yìn báyìí ẹgbẹ́ wa ni ẹ wo ọjà náà ọjà náà ọmọbìnrin mo ṣàkíyèsí pé ìjọ́kíjọ́ tá a bá ti lè pàdé ọmọbìnrin báyìí ajé wa máa ń yàtọ̀ tí máa ń bù bàjẹ́ kódà inú mi máa ń dùn yàtọ̀ tí n bá délé báyìí bá kàwọ́ màá sáà rí i pé àtàrí tá a bá wọnú gbá wa gbogbo eh, ọjọ́ ti lọlẹ̀ nítorí náà dájú dájú dájú ọmọ ń gbọ́dọ̀ jọ mọ olórí àtọmọ alálùbáríkà kan. bàbá ajẹ́pọ̀kùn kọ́kùn tó bá fẹ́ rú ọmọbìnrin oṣù rírẹ nù àgàgà kíyàwó wọn tún wá lọ papọ̀ ayé ọkùnrin ọ̀hún dànù. irú ọkùnrin tó bá lè fẹ́ rú ọmọbìnrin ọ̀hún a jẹ́ pé ó so rírẹ nù ah, ah, àgàgà tó bá jẹ̀ tún wá lọ gbé pé ìyàwó wọn wá lọ sí kí ni ó lọ papọ̀ ah, orí sọ orí sọ ọmọbìnrin ọ̀hún àwa mọ̀ ní ìsìn bóyá ó ti lọ́kọ àbí kí ni nǹkan tí káàmọ́ bóyá ó ti lọ́kọ. bàbá ẹ já wa lọ òdodo lọ̀rọ̀ rẹ o a jẹ́ pé bá a bá ta títọ̀ láàtọ̀ tá a bá tọ̀ yóò dẹnu nílé. bàbá ọ tọ́ka tọpa sẹ́yìn. èmi àti ẹ̀ tí ẹ sọ̀rọ̀ a sọ̀rọ̀ kódà ibi tá a sọ̀rọ̀ dé ìjọ náà ló jẹ́ kó yé mi pé ọmọ ìlú wa ìlú tèmídìrẹ ní àyìn òun lòun àwọn òbí wọn kàn tẹ̀lú sí ìlú ajébándélé ni. ó ti já náà bàbá iṣẹ́ ni ṣíṣe fún wa ni. bàbá láti fún ajé pé tá a bá ń kiri lọ èmi àti ẹnìkejì mi àwọn àfẹsẹ̀kàjẹ́ ajọ́ <laughs> padà ẹ wò ọ̀rọ̀ tó kù ẹ̀yìn kì í sọ̀rọ̀ sí. ẹgbára ẹgbára orúkọ rẹ mò ń fọnrin tí ń játò látàrọ ó sì ń lọ òfin ẹ̀dúró òwẹ̀yìn tóbi kó tiẹ̀ wá gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. ó di ẹ mọ́ bínú kí lẹ fẹ́ bá mi sọ. ìgbára má jẹ́ ká máa káwọ́ àkàrẹ́ yìí mọ́ lórí ọ̀rọ̀ tí mò ń rán mọ́ létí látijọ́ ìná ni fún lẹ́sìn ayọ̀dẹ́nu mi ó dùn wo ọmọbìnrin ọsàn rẹ tó pọ́n rororo lèmi náà wò pé yẹ kó lómi ayọ̀ nú kémi náà fún ọmọ sínú ayé mi dáhùn lóò fún lẹ́sẹ̀ ayọ̀ etí ṣe. ó dáa ọ̀rọ̀ yín dáa ó sì dùn gbọ́ létí ṣùgbọ́n bí mo ṣe wà yìí ìyá mi rán mi níṣẹ́ iṣẹ́ òun sì ṣe pàtàkì ó dáa o ọ̀rọ̀ tẹ́ ẹ bá mi sọ ká sì mọ wò káwọn ohun tẹ́lẹ́dùá ó ṣe mo rí yín náà ó dàbọ̀. ẹ ẹ gbára ẹ gbára kò pẹ́ títí ẹwà rẹ̀ àṣà abọ́ sọ̀rọ̀ ń jọ́wọ́ ní kásìmọ̀ wò ló àtúbọ̀ sọ̀rọ̀ ní ìsìn náà oníkásìmọ̀ igbó la fẹ́ wò dá ọjọ́ àwọn kì í ṣe pé bọ́yẹ̀ mi ní òní tí mo fi òwúrọ̀ mi ṣe ọ̀sán àdé tọ́kọ́ lèmi náà ní kí n fún mu èyí tí a jẹ àmọ́ wo ibikíbi tó lójú àbá fẹ́ wò ni èmi mọ̀ pé dire náà lọ́pàá wa méjèèjì ọ̀ sọ̀kalẹ̀ sí wo kò

Baba, era Baba. bàbá. arábìnrin. ṣémi. rárá ìwọ kọ́ ìwọ kọ́. adé mi. ṣémi. ẹ̀yin ìwọ. ẹ̀rà bàbá. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ló sórí ilé. àṣẹ. sọmọ ìlú mi ọ. Ah. ó ti bàbá. balógun lèmi balógun tìlú àṣejèrè. tèmi bìrè. ẹ ra bàbá. ọkàrí ah, ah. ọmọ yìí mo nífẹ̀ẹ́ rẹ ohun mi dáadáa ọlọ́run mo sì fẹ́ láti fẹ́ ọ sílé gẹ́gẹ́ bí aya bí kò mọ tẹ̀lé mi lọ lé báyìí lórí. ọmọ èké ni ní ah. bàbá n tí ì ṣe tán ilé ọkọ. àìní náà dàgbà ju mo dàgbà ju mo fẹ́ràn rẹ dáadáa. ó dáhùn mọ́ ọ̀rọ̀. ọ̀dà ọ̀dà tẹ́ o bá ti ń rò mọ rántí pé balógun tèmi dire lọ pàdé. ó dáná bàbá. ọ̀kàrè ẹ ṣeun. ọ̀kàrè owó ń bẹ oògùn wa. èmi náà rí bẹ́ẹ̀ bàbá. ọ̀kàrè ẹ ṣeun. ó dàbọ̀. ọ̀kàrè. ó ṣe wẹ́lẹ́ ó ṣe wẹ́lẹ́. <laughs> mo jẹ́rìí lára eléyìí <laughs> ọmọ mi ń bẹ lára ẹ̀. <laughs> sọ ọjọ́ ọ̀hún ní sọ fún wa ni. bàbá fẹ́ fẹ́ yàwó. ó ga èmi lọ́gà ń bẹ̀ dákun èsì kìlọ̀ fún òun jèrè èmi lèmi ò mọ ọ̀rọ̀ náà ni ọmọ ọ̀rọ̀ kí ni sọ ọmọ bàbá tí ń lọ ni pínrín o balógun ìlú tèmídìrẹ nù ó lówó ó sì tún lóògùn ọdún ni kì í sáà mọ̀ fọlọ́kọ. kí wàá ní tèyún ń kọ́ wa. ṣe bẹ́ẹ̀ mọ̀ mi tẹ́lẹ̀ ẹ bẹ́ẹ̀ mi ṣe máa ń kìpọ̀ rí wọn bí ó bá ṣe tàgbàlagbà tó jẹ́ ń bá ti kìpọ̀ rí rẹ̀ fún ẹ wo ẹjẹ́ arelé. wá wá. àwọn ọ̀kàrẹ́lá inú rẹ̀ ó dùn ó sọ nílé iṣẹ́ tí mo gbé ní ọlọ́ńkọ́. Eh, ọ̀rọ̀ yín mo jíṣẹ́ yín o ṣùgbọ́n bàbá bó o lẹ ṣe mo lè wà ọjọ́ tí mo ti rẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ni mo ti dààmú ẹ̀ sọ́ọ̀ mi káàkiri ìlú ni mo ti ní kí wọ́n wábi tẹ́ ń gbé káàkiri mo ṣe mọ bínú. Ah, mo jíṣẹ́ yín o kódà mo bá sọ̀rọ̀ yín kọ́kọ́ ń lọ tìkọ̀tìkọ̀ ṣùgbọ́n nígbà tó yá ó lóun ọmọ rò ṣùgbọ́n mo mọ̀ pé dídùn náà sàn sọ. ọlọ́tí kọ̀ díẹ̀ bí ṣe obìnrin ṣe rí nù ọ̀rọ̀ tí yóò bá rí bí akàn bí ẹja ní kọ́ kàn ìfẹ́ rẹ̀ ti ń bẹ lọ́kàn ọgbọ́n wọn ò tọ́ sẹ́ni tí máa wóbìnrin káàkiri ilé ó yí ọ tá a bá ń bọ̀ látọjú ogun à ń kóbìnrin bọ̀ kankan nínú wọn kì í sì tún wù mí nínú wọn kò fẹ́ràn rẹ̀ láti rí odò ọkàn wa. èmi náà sọ fún un mo ní láàrin gbogbo wa níjọ̀hún tó jẹ́ pé òun nìkan ṣoṣo lẹ́rí mo sọ fún un mo láì nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan ni. bọ́lọ̀ náà bá sì wá yanjú dáadáa òbí rẹ̀ ó gbé fún mi. <laughs> ẹ ṣe bàbá ẹ ṣe ọkàn rẹ̀ ọkàn rẹ̀. ẹ ṣe. ọjọ́ mẹ́ta ẹ kú ilẹ̀ yìí a mà rí ẹja lọ́gbọ̀n. bàbá àbẹ́ ìrí nǹkan bí àsọjọ́ nípa ìpàdé ìjẹ́ ẹni adógún ọdún fún kó mọ́ yọ̀ láyọ̀ jù bó bá pẹ́ títí ogún ọdún ń bọ̀ àkọ́lá ọmọ yín ìjọ kìnínní àná tẹ̀lé ìgbéyẹjú láàrin pé ń bọ̀ bá tó bí ọmọ ọdún méjìdínlógún sógún ọdún ìpín tó gbé yọjú ọmọ yín ọmọ ti pé ọmọ ọdún méjìdínlógún báyìí kódò ti lé tí mo ní wá ṣàlàyé fún yín náà nù kí n sì béèrè pé ṣó ti lè yọjú sí àárín ìlú wa ní. Hmm. àdúrà ti gbà ìyá mi ó ti tó yọjú sílé àdúrà ti gbà ṣùgbọ́n kó tó wá yọjú ìfún yín ní ọ̀sẹ̀ kan pẹ̀lú kankan yọ̀wọ̀ ẹ̀ fún ọjọ́ mẹ́ta tí wọ́n ti wẹ̀ fún ọjọ́ mẹ́ta ẹ̀ ṣẹ́gun ọ̀tánù ẹ̀rẹ́yìn òdì kẹ́ẹ̀nù ọmọ wa jó kẹ́ẹ̀ mọ yọ kẹ́ẹ̀yọ̀ sọ́tún kẹ́ẹ̀yọ̀ sósì kẹ́ẹ̀ mọ wá mu à. bẹ́ẹ̀ bàbá ẹ wò yóò dáa fún yín bó bá ti wẹ̀wẹ̀ lọ́jọ́ mẹ́ta tó lè wọnú ìlú bàbá ẹ̀yin náà kúkú ní gbọ́mọ gbò àmọ́ rí yín bá ẹ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ ọjọ́ yín ó sì dalẹ̀ ẹ ṣe mo dúpẹ́ o bó bá sá ti wẹ̀wẹ̀ ọmọ ọ̀bọ̀n náà kò séwu fún mi. kò sẹ́yìn tó lè dín lọ́wọ́ mọ́ tí mo bá wá náà ẹsẹ̀ ìfẹ́ wa lẹ́fẹ́ fún ọ̀sẹ̀ àti àti tí wọ́n bá tún tọ́jú náà. kò lè tó bá owó ti rí mi náà. mo dúpẹ́ o ẹ jèrè o. ẹ rọra o ẹgbẹ́ òwò ẹ ṣeun ẹ kú iṣẹ́ láti jọ yìí ẹ kú ìtọ́jú ọmọ yín ọlọ́run ẹlẹ́dùnmọ̀ rẹ̀ á kú ìtọ́jú ẹ̀yìn náà á sì san yín lẹ́san lórí rọwọ́ ìtọ́jú lára ẹgbára ẹ̀sìn òkùnkùn nǹkan tí mo á bá wá lórí ọ̀rọ̀ ọmọ yín náà gẹ́gẹ́ bí babaláwo ọjọ́ kìíní ọ̀ ó ní àsìkò ti tó kí ẹgbára kó padà sí ìlú wa kó máa bá wa gbé ó wá sọ pé ọjọ́ ọdún ẹ̀là ni kó kó wọ́ọ̀lù wa wá kó bá wọn gbé. ṣé ọjọ́ tí babaláwo dá lọ́jọ́ òun ó ti pé náà nù. Ah, bẹ́ẹ̀ ni ọjọ́ ní pẹ́ àdé èdè rẹ̀. mo tiẹ̀ dúpẹ́ pé mo fi ẹgbára ṣe àgbèjì ara mo rán kéjì ara mi mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kókè òkú ló lòkú bàbá àti ìyá ọmọ ló lọ ọmọ àwọn Yorùbá bọ̀ wọ́n ní àkíṣọ̀rẹ́ èrò ayọ̀ mo pẹ́ bóyá èrò orí ilé ẹ̀ bọ́dọ̀ la. ẹ má rò bá ọjọ́ náà ló ti pé ẹ̀dá kan lọ́sùn kan. mo bá ìyá mi ọmọ sùn. a kúkú máa padà wá wò ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ má sọ fún ẹ̀ náà lẹ́nu kò ní jìnnà sí i. Ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àbó rí nǹkan ah. tí bó ṣe wá ń lọ nù. kò kúkú rí bẹ́ẹ̀ wọn ò lọ ní tòótọ́ ṣùgbọ́n wọn ò ní lọ nílọ ẹja tí ò dénú ibú wọn ò sì ní lọ nílọ kọ̀ọ̀kọ̀ tí ò dénú odò wọn máa yọjú sí ilé ẹ̀kọ̀ọ̀kan. Ah. àìsòrò èrò kà yọ bó pẹ́ bó yá èrò òrèlé rẹ̀ bó dọ̀la. péjú ọ̀rẹ́ mi ó fẹ́ kó so nǹkan fún mi ó sì bá mi bá ìyá mi rẹ̀ sọ̀rọ̀ tí wọ́n ó yànda rẹ̀ kẹ́yìn ọ̀rẹ́ mi kẹ́ lè bá mi kọ́wọ́ rìn lọ sí ìlú wa. so mọ̀ tẹ́lẹ̀ pé èmi è dárìn ó yẹ kó kúkú mọ̀ pé bí bó o tiẹ̀ sọ tẹ́lẹ̀ mi ò tẹ̀lé ọdẹ lù ú yìí. òsì ọ̀rẹ́ mi. <laughs> ṣùgbọ́n mo ti á sọ yìí. nígbà ya mi sọ ó kúkú mọ̀ pé ó fẹ́ràn rẹ náà tẹ́lẹ̀. ẹsẹ̀ ọ̀rẹ́ mi o ẹrù rẹ ó sọ mí. ọ̀rọ̀ ti bá mi bá àwọn yòókù wa sọ̀rọ̀ àti ọgbọ́n. tó bá dọ̀la ní ìsọ̀kùn gbogbo wọn gbogbo náà ní ìsọ̀kùn káríkárí inú gbogbo ọ̀rẹ́ mi o. ọ̀rẹ́ mi o. wọ́n rí ọ náà. bíríbírí o láyé yìí láyé dòbírí po ẹ wò ṣẹ́ olódùmarè o. alẹ́ nísùn ilé la ti dé yìí. bíríbírí o láyé yìí láyé dòbírí po ọmọ tí wọlé lọ́wọ́ bíbí o ọkọ̀ lọ èèyàn kan ló ti ẹ̀ pọ̀ mi ò lọ́rùn ẹrù lọ́wọ́. ẹgbàrá ọjọ́ sí ìṣó ti dára bá ó di kí àná. ìyá àgbà tí ń lé ní ni mo béèrè màsílẹ̀ wọn lọ sí ààfin ọba níbi tó ti ń ṣe ọdún ah. àbẹ́ lọ wò wọ́n bẹ̀. Ah, ó dáa ó ṣeun ẹ̀yin ọ̀rẹ́ mi bóyá ká sọ ẹrù kalẹ̀ torí ọrùn ti wọ èmi o. èso èso yẹ ẹni so gbogbo kúrò jọ̀nà gàrí òkú rẹ̀ rù ọmọ tó ṣe rí ah, gbogbo bàbí lóró olúwa rẹ̀ kankan. bíríbírí ọ̀ọ́ ayé mi kúrò sáà mọ̀ yìí tó mọ nà ẹjẹ wàhálà yìí ti pọ̀ jù. Ah. biribiri o láyé yìí ayé tóbi èyí o. mo yí ká ó sí o ẹ̀yin olóyè mo kí yín o lukosi àgbàlagbà oyè esa oyè. nsọ àṣẹ mi. àṣìpa àti gbogbo aráàlú omi oyin mo kí ìyálóde mo kí ọ. balógun ìlú yìí ò ní bàjẹ́ o. ànírógun nínú ìlú yìí mọ́ o. àìnírógun tí a jẹ́ àárógun ànírógun abẹ́lé. aboyún olé yóò bí wẹ́rẹ́. kábíyèsí náà ń bọ̀ wá wúre fún yín. táàbì wa kọjá lọ sí ìdí òsàlú kóníkálukú ọmọ béèrè ńtọ́ bá fẹ́ lọ́wọ́ òòṣà gẹ́gẹ́ bí ìṣe wa. ìyá mi o. ìyá ìdá fún ọ ó soríire ah! àti dáadáa ló dé ah! ọlọ́fà mọ ọmọ àti olú. ọmọ mi nìyẹn gbára ló kọ rẹ̀ ìlú òdì kejì náà ní gbé. bí ṣe ń dé ni. ọ̀kárí o kí lẹ korúkọ rẹ yìí. ẹgbára ni olúwa ẹgbára àfi bẹ́ẹ̀. <laughs> ẹgbára ni mí dòótọ́. ẹyin ẹ̀sọ́ àbíyèsí o bá mi mú ọmọbìnrin yìí wọlé wọ́n lásọ olórí. mo gbẹ́sẹ̀ lé. kábíyèsí ẹ wọ ẹ wọ ọmọ ìṣúná kan. abẹni abẹni. kábíyèsí ẹ dákun ẹ wo owó ti ṣiṣẹ́ ajé lọ tọjọ́ mẹ́ta bí ti ń bọ̀ náà rí ẹ dákun kábíyèsí wọ́n sì ló ti lọ́kọ̀ àfẹ́sọ́nà níbi títí ń bọ̀. tani wèrè o kì í ṣe wèrè ìyá rẹ̀ kékeré ni. ni ọ ọba ni ọ pa ọ. ìyá ọmọ ẹ̀mí ọ̀bọ̀ sí yín lọ́rùn ǹjẹ́ ẹ gbọ́ nílé ìwúre ọba ẹsẹ̀ ẹ̀yẹ mọ́ gbélé ọmọbìnrin yìí àfẹ́sọ́nà mi ni. lọ́wọ́lọ́wọ́ ìyẹ́ tàṣẹ mi pa. balo ẹ jẹ́ kí n. kábíyèsí ẹ dákun ó ti láfẹ́sọ́nà kódà òun làwọn rí ìyá mi rẹ̀ sí bọ́sì láti ṣètò ọmọ mi mọ́ ẹ dákun kábíyèsí. Ṣàngó ni ó fọjú ẹ ah, ah, ah. tani bàbá rẹ. Eh, eh, olùdásígun ni bàbá. Ṣàngó ni ó fọjú bàbá rẹ o lẹ́nu tiẹ̀. ẹ dákun ẹ mẹjọ kúndà bàbá. nígbà yìí ni ó ṣe kan tèmi oní kíní ọba ni ó pa ọ ọba lórí rẹ ẹ wọ ẹ jẹ ẹ wá o ètò tòní ibi tí ó parí sí rè. ṣé bá wà sọdún ni ọdún ti ṣe dá ẹ. inú bí mi olórí ọ̀dọ́ ẹ ti wá ní ààfin ti dàrú. pẹ́ẹ́ tí mo kankan ti ṣẹlẹ̀ láàfin obìnrin kan ni táwọn obìnrin máa ń wọ́ tẹ̀lé báyìí tí wọ́n máa ń kásọ lérí tí wọ́n máa ń tẹ̀lé báyìí. àbí ìṣe ọmọbìnrin tó mọ́ra báyìí tí kò fi bẹ́ẹ̀ lára tí ò fi bẹ́ẹ̀ rí pẹ́lẹ́ńgẹ́. àwọn táwọn obìnrin máa ń wọ́ tẹ̀lé báyìí tí wọ́n máa wọ́ tẹ̀lé lẹ́yìn. ọwọ́ náà ni ẹgbàrá nù. bí kábíyèsí ṣe gan-an ni rẹ̀ báyìí lọ́lọ́ gbàsà ẹ̀dẹ́ làbí bá dàrú. gbogbo àwọn èèyàn gbogbo nǹkan ti dàrú. inú ni dúró láàfin láàfin kẹ́nà. kábíyèsí gbẹgbẹ ẹ̀jẹ̀ ó gbẹ́sẹ̀ lé o. ó gbẹ́sẹ̀ lé gbára. ó gbẹ́sẹ̀ lé gbára o. àbí tí mi ń gbéjì ni kábíyèsí ó gbẹ́sẹ̀ lé ẹ gbára ah, nínú ìlú yìí ah, irọ́ ni irọ́ ah, ẹ gbára kábíyèsí gbẹ́sẹ̀ lé gbára ìyàwó tèmi ìyàwó tèmi ah, kábíyèsí ah, ọ̀dà kábíyèsí ah, ọ̀rọ̀ yóò nílé wa o ọ̀rọ̀ yóò nílé wa o. kábíyèsí ó gbà ẹ gbára o ó bẹ̀rẹ̀ ẹ gbára lọ́sẹ̀ ẹ̀jẹ̀ kò bẹ̀ lọ́sẹ̀ kò jẹ́ ilé ọlá ló wà túraká orísun ọba rẹ̀ tí ló yẹ kó máa jó kó máa yọ̀ torí pé o ti wà nípò ọlá wọn náà dó lórí ọba nù kó máa fọlá yan. mo fẹ́ máa rọ̀dọ̀ àwọn òbí mi. a fẹ́ máa rọ̀dọ̀ àwọn òbí rẹ̀ àyè wà fáwọn òbí rẹ̀ láti wá wọ̀ láàfin ìwọ ti dẹni iyì o ti dẹni ẹ̀yẹ ńlù ìwọ ò sí nípò ẹni ẹ̀yìn mọ́ o ti dá ṣáájú aṣáájú gbogbo àwọn obìnrin pátápátá nílùú wa yìí orí ló sún ọ débẹ̀ nǹkan tẹ́lómi ń wá rè tí wọ́n ó máa fowó wá tí wọ́n máa fi gbogbo agbára wá ṣùgbọ́n olódùmarè ò ní fún wọn ò ní wọrí lọ́fẹ̀ẹ́ ló fò yìí. o mo nífẹ̀ẹ́ rẹ ni bí mo ṣe rí ọ báyìí inú orí mi dìde ni mo ti gbàgbé pé ìfọba ni mo wà ẹwà rẹ ló jẹ́ kí n gbẹ́sẹ̀ lé ọ. ayaba kí ni ó jẹ́ sùn kájọ fara yíra wa káwa belédùà kó fún wa lọ́mọ rere káró fi sì kí wa àyàbá kárì ní ọ̀sùn ara rẹ̀ ò tí ì mọ́lé ni mo mọ̀ pé káwa máa tó bí ọjọ́ mẹ́ta sí ara rẹ̀ ò mọ́lé. ara mi ò lè mọ́lé kò lè mọ́lé láíláí. wọ́n tẹ́lọ̀ mi ń wá rèé ipò ọlá ló wà yìí wọ́n náà wàá máa fọlá láwọn èèyàn nígboro. ah olú ọba ọba lọmọ lu yìí ìfẹ́ ní í ṣe bí bẹ́ẹ̀. kábíyèsí àwọn àgbà ni wọ́n rán mi sí ọ. wọ́n ní wọn tó wà lákàtà rẹ̀ wọ́n ní ọtí ìta fún àǹfààní ìwọ gangan gan àti fún àlàáfíà lù yìí kábíyèsí tó bá kọ̀ tó bá lóun ní tì í ta wọ́n lè sì ní síwájú ẹkún àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ kábíyèsí àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ o ògbè fonfon lóhun o kábíyèsí rántí pé lórí ìtẹ́ tó wà ìwọ kọ́ ló tọ́ sí àbúrò rẹ ló tọ́ sí ṣùgbọ́n lọ́jọ́ kìíní àná tó wá sábà wà á gbọ́dọ̀ wọ́n gbà ọ́ òun ló jẹ́ àfọwọ́ wa méjèèjì gbà ọ́ kábíyèsí ṣèrántí bí arábùrò rẹ lọ o rántí o wípé sọ́nsọ́n méjì kò gbọ́dọ̀ fojú kanra wọn o kábíyèsí àbámọ̀ ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ ṣóńṣó méjì kò gbọdọ̀ fojú kara wọn. ọ̀dà ẹ̀yin ìyá ẹ ṣeun dúpẹ́ ẹ ṣeun aláti ṣe ni mo sì máa ti ṣe ara mi. má bọ̀ ìwọ ta. ìbíkúnlé ariwo tó ń pa nínú àrùn nínú ìyẹ̀wò yẹn kì í ṣara ẹ̀ lójú àwọn obìnrin ọ̀wọ́ àrùn ẹ̀dínwọ̀n àrùn ẹ̀dínwọ̀n kí ló ló ṣe ọ gan-an kábíyèsí ẹ kàn ní mo ranjú mo ranjú ni kábíyèsí bí wọ́n máa ń sọ ni ẹ̀yin àgbà náà lè máa pa lóyún wọ́n ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ kí ló wá dé tágbà tí wọ́n wà lọ́jà tó rí ọmọ tí wọ́n tó tún bẹ́ bùbù. èmi náà mo bàjẹ́ èyí ti. kábíyèsí ìyàwó mi tẹ gbẹ́sẹ̀ lé gbára àfẹ́sọ́nà mi ni kí ló wá dé ìyàwó ọmọ yín ni wọ́n gbẹ́sẹ̀ kó mbẹ́. <laughs> ìbíkúnlé ṣé torí obìnrin ló fi mọ orí adé lórí adé mọ́ ọ fẹ́ fọmọ fọba ṣẹ̀ṣẹ̀ fẹ́ fọba ṣe yẹ̀yẹ́ ẹ́ irọ́ o kàkà kékeré ní ọ̀sán kápẹ́ ẹ̀kún ni kálukú asọ̀dẹ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ èyí ṣe ọ́ ojú báyìí lọ́ni. ọfẹ kàbùkù o kábíyèsí ọfẹ kàbùkù o kábíyèsí ọ̀ndà olóhùn kábíyèsí kábíyèsí ọ̀ndà olóhùn lóòótọ́ lóòótọ́ kábíyèsí ọba àlú ìní o. Eh. bẹ́ẹ̀ ṣe jọba láàrin ìlú lèmi náà ṣe jẹ́ olórí ọ̀dọ́ o gbogbo àṣẹ káṣẹ tẹ́mi bá sì pa láàrin ìlú láàrin àwọn ọ̀dọ́ tí n bá sọ náà lábẹ́ gbogbo nǹkan tó bá jẹ́ ìtọ́ àwọn ọ̀dọ́ ìlú eh. èmi ni mo láṣẹ láti jà fún o kábíyèsí o èmi mo fi ọ jẹ olórí ọ̀dọ́ bó ah. sì wù mí màá sì yọ kú ah, kábíyèsí eh? ẹ lè gbọ́ olórí ọ̀dọ́ yín wà mọ́kẹ́ bá mú ìyàwó tèmi tẹ́ gbẹ́sẹ̀ lé o. ìyàwó wo ìyàwó rẹ. Ah, ìyá ẹgbẹ́lá ni bàbá yọ ọ̀rọ̀ yìí ò ní lè wọ o ìkòkò ní gbomi kó gbẹ̀yìn o àkàrà tó bá wọnú ẹ̀kọ́ kò tún jáde mọ́ mọ́ gbẹ́sẹ̀ lé. kábíyèsí ọba lè bá lórí ohun gbogbo ẹ bá lórí ilé ẹ bá lórí oko ẹ bá lórí ìlú ẹ sì bá lórí àwọn aráàlú àtàwọn ìjòyè yín ni o kì í ṣe bíi tìyàwó èmi ẹgbẹ́ra o kì í ṣe tí ìjẹ́ bíi tìyàwó tèmi o ẹgbẹ́ra tẹ̀lé ẹgbẹ́sẹ̀ lé ẹgbẹ́sẹ̀ kú mẹ́ni o ẹ bá lórí ìyàwó tèmi rárá ẹgbẹ́ ẹ tẹná wogun o kábíyèsí ẹ tẹná wogun o tẹ bá pogun ẹ sì rogun tẹ bá péjà ẹ rí jà ẹ má fojú ọmọ kékeré wò mí o kábíyèsí ẹ ń bá fojú àgbàlá wo kúdẹ tí ó dùn ó gbé ni o ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣe o mo mọ̀ pé ẹ̀ ti ń ṣe tipẹ́ àmọ́ lórí eléyìí ká ẹ wá gbọ́ wọlé lórí ìyàwó tèmi o ah, ó ti dolú fi ma. lémi náà a ah! ayé má bàjẹ́ o èmi lọ ranjú wọn mọ àbí kí ilé kan béèrè ọmọ yìí fi bọ̀gún ni ọba ló lélẹ̀ ohun tó bá ṣe àdégbé ni sàgbó apá bàtà padà olówó etí ẹ ọmọ àlè. ìwọ ni wọn lò ló ń kẹ́ o. ẹ ṣe kárí wọn ẹ rọra dúró. takẹsẹ ní ṣe láwùjọ òwú títí mèrè ní ṣe láwùjọ àwọn ẹranko ọ̀rọ̀ tó kété bá ti balẹ̀ sọ nílẹ̀ gbọ́ ọlọ́gbọ̀ngbọ̀n kì í dágbére tí fi lọ láàrin ìlú odò kan ò sì ní sàkó bojú wẹ̀yìn àdìsá olórí ọ̀dọ́ èmi lọ́n bá lérí èmi <laughs> ọ̀dà o kó o fìlú ilẹ̀ fún mi ni o ò gbúdọ̀ rántí ìlú yìí mọ́ kó o jáde láàjì kó o fòrí légbó dúró àṣẹ́gun. alágbára yé rọra alágbára yé rọra yorùbá ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ayé ẹjọ́ nu o ní ìsìn ojúlé yẹn mú tó àáwù kí ló dé ọ̀rọ̀ kábíyèsí ìlú wa ni mo ní kí n wá fẹjọ́ rẹ̀ sùn yín o nítorí pé kábíyèsí ti ń kan lóró rú o ó ti ń kárò ooru ó sì ti ń ṣe é látijọ́ yìí àmọ́ yóò fi tèmi yóò fi ṣe kíni yóò fi ṣe olúfimọ́. olórí ọ̀dọ́ ẹ sọ̀rọ̀ ìkóyè wa kí ni kábíyèsí ṣe gan-an. ẹ ṣeun gbogbo aláfáà àmọ́ ìyàwó àfẹsọ́nà tèmi ẹ gbára ṣé ìgbà tí kábíyèsí wá wò sòsòsò tí ọ̀wá rí obìnrin míì láàrin ìlú mọ́ tí ó gbẹ́sẹ̀ lé àfìgbà tó gbé ẹsẹ̀ tó ló ń gbẹ́sẹ̀ níyàwó tèmi. olórí ọ̀dọ́ pé kábíyèsí gbàyàwó yín. gbogbo wa kì í ọ̀rọ̀ yìí ò sọ̀rọ̀ téèyàn ṣẹ̀ṣẹ̀ máa fi tíṣẹ́ bá ògiri láti máa gbọ́ mọ́. kì í sì wá ṣe pé torí tèmi nìkan o ìjà yìí ikú wa àjọkú ni o ìjà wa àjọjà ni o torí pé kì í ṣe tèmi nìkan yìí ti máa ṣe o àmọ́ mo kàn fẹ́ kí kó ṣe yìí kó fi léyìí ṣe tolú fi máa ni ẹ wá gbọ́ o mo fẹ́ kí gbogbo yín lọ gbáradì o hmm. torí nígbàkúgbà lákòókò kákòókò tí mo bá ti rí wípé a fẹ́ dìde ká lọ jagun ká lọ kojú kábíyèsí wọ́n ràn sẹ́gbẹ́ yín o tí mo sì fẹ́ kí gbogbo yín kẹ́sẹ̀ kí ni kẹ́ jẹ́ mi lọ́wọ́ kan ní bá ti pè báyìí kí gbogbo yín sì jẹ́ mi. olórí ọ̀dọ́ àṣàdéhùn fún yín tẹ́ ẹ bá ti pè wá lọ́wọ́ kan báyìí láà jẹ yín torí jàyé o àjọjà wa ni ẹyẹyẹ wa abẹ́ni jàjà yìí. àdàwọ̀ inú mi dùn sọrọ tẹ̀sán gbogbo yẹn máa lọ lé yín àmọ́ lákòókò kákòókò tí mo bá ti mo fẹ́ kẹ́ jẹ́ mi lọwọ kan ẹ kan ah, ṣé bí ọba bá lórí ohun gbogbo yìí ṣe ọba lórí ohun gbogbo ọba lórí gbogbo àwọn ẹbí àti gbogbo àwọn aráalé àtàlà àdúlò tán àmọ́ mi ah, ọ̀rọ̀ yóò kásajá mọ́lẹ̀ kásẹkùn mọ́lẹ̀ káwá múrò ẹ̀kún báyìí kárí lájá lọ́wọ́ alágbára yẹ rọra yẹra fún mi. níwọ̀n níwọ̀n ló rohun fẹ́ o níwọ̀n níwọ̀n ni ẹ ṣe ká níwọ̀n. Àbẹ̀ní o oríṣiríṣi ọmọ níbẹ̀ ilé alágbára ẹni tó rí bá yàn mọ́ yàn kàdé mọ́ gbé náà ni. Hmm, bẹ́ẹ̀ni orí dání sílẹ̀ àgbẹ̀. bẹ́ẹ̀ni wọn ń gbọ́rọ̀ rẹ o Eh? olúwa mi eh? adé ò pẹ́ lórí o. àṣẹ o. Bato ò pẹ́ o. àṣẹ. àṣẹ ó sì pẹ́ lẹ́nu yín kánrin kése. àṣẹ dàgbà. lórí ọmọ yín náà ni mo mọ̀ bá wá kábíyèsí èyí hmm. ọmọ mi gbára tẹ́lẹ̀ eh? gbẹ́sẹ̀ hmm. olúwa mi hmm. ẹ wò ó mú bẹ̀yìn ni ẹ àwọn o ẹ wò yín gbọ́dọ̀ mọ ọkọ̀rọ̀ sí lẹ́nu gbogbo èèyàn gbẹ́sẹ̀ lọ́mọ mi ojú tì mí mi kábíyèsí ọmọ yìí yìí yóò ṣẹ̀ dé láti ibi tí ń gbé ni dídé tó dé náà ló sì ní kóun wá wò mí láàfin yàyìn tó fi ní tẹ́yẹ tó fi di pẹ́ gbẹ́sẹ̀ lé kábíyèsí olúwa ǹjẹ́ ẹjẹ́ mọ̀pọ̀ ọmọ ti lẹ́yìn tí ń fẹ́. ó ti láfẹ̀sọ́nà abẹ́rẹ́ rẹ̀ ti lókun di kábíyèsí ẹ dákun ẹ gbẹ́sẹ̀ kú o. àbẹ̀ní ṣé ò wù ọ́ kí n bọ́ dáná ni. oríire ni fún mi tí bá dànù ọba àmọ́ ẹ̀yin náà mọ̀ pàjáwò yìí lómi oró wò yìí lé ẹ̀yin náà máa àwọn ọmọ tá à ń bí ní ìsìn. bí ìwọ náà bá ti lè ṣèyàn fún mi ọ máa pàṣẹ láàrin ìlú ọ máa yan ọ máa ra fẹlẹ kò séwu fún ọmọ ohun tó bá wá ṣe lóde nílẹ̀ yìí àṣegbè ni. kábíyèsí bó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe wá fẹ́ náà ni bá fọmọ yóò yẹ kẹ ẹ fẹ ní sùlọ́kà náà ní kí ṣe kẹkàn déédéé sọ pé ẹ gbẹ́sẹ̀ lé bá òun. èyí ọ̀dà fún ọ jẹ́ kí n wọlé kí n fún ọ ní nǹkan ọ máa jẹun ọmọ láti ṣe lọ. ẹ ẹ dúró kábíyèsí kì í sọ̀rọ̀ kíákíá bá òun ẹ wo ṣé ẹ wá fẹ́ mọ fún mi lábẹ̀tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ yìí. irọ́ o àjẹmọ́nù tiẹ̀ ni. kábíyèsí n ò gba àtẹ̀tẹ́lẹ̀ ẹ wo ṣé rí tí mo fẹ́ ẹ dákun torí tọ́lọ́ ẹ yọ̀ǹda ọmọ yìí fún mi ni. inú rí odò kan ṣe ní wọ ẹkún mu báyìí ẹ sì mọ̀ pé bàbá jẹ́ wọn ó ṣe fẹ́ inú wọn kò wú kó fẹ́ inú olúwa mi ìbágbé bábẹ́ bá fi túláàsì fẹ́ ìbágbépọ̀ ẹ̀yìn àti ẹ̀ ò lè rọgbọ kábíyèsí. n tí ó máa ṣe gan-an ní fẹ́ àbẹ̀ní àbẹ̀ní mo ní kí n bọ fọwọ́ ẹ̀rọ mu ni ṣùgbọ́n wa mo ń yọ síbi ìwọ náà yí mi ṣe koro èyí ti ṣe èmi bó bá lọkọ kò ṣe kò léwu kò ṣe nbẹ àjọ fa ìdààmúra wa lọ́wọ́ nù ìdàjà mami lọ́wọ́ nù. ẹ̀yin àti ẹgbẹ́ ọmọ ọmọ mọfọlá la. Ah, kábíyèsí ẹ mọfọlá di. ọlá ní í ṣe bẹ́ẹ̀. kábíyèsí ẹ fọlá la. mọfọlá di yọ ni kò sì ní hun mi. ṣé ẹ mọ̀ pé mi lolódùmarè fún lọ́mọ yìí sá. ìwọ nìyá rẹ̀ òrìṣà òkè ó bọ̀ wò ah, ó yóò dirun dìgbà sí ọ lọ́wọ́. àṣẹ kábíyèsí ṣé wọn wà á láṣẹ lórí ọmọ mi mọ́ ni. àṣẹ ìwò ọba ló làṣẹ ohun tí mo bá ṣe lóde ilẹ̀ yìí àṣẹ gbé ni abẹni mọ rile. Ah, ah, mo ti lọ kábíyèsí kò sí ṣùgbọ́n n tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé yọ̀lẹ̀ yìí o. ẹyin. tọ́lá ṣe gbé kan ò sí o àṣepamọ́ ló wà o mo rí inú olúwa mi. àbí kí n gbẹ́sẹ̀ lé wọn gan ni. ẹni fárúgbó kan yìí ó sì gbé lẹ́nu ẹ mo bá farúgbó náà ló lè wọ̀ ilé ìwà láti bá wọ̀ kéèjì bẹ́sẹ̀ lónìí. ìwọ̀n mẹ́ta fún ẹ jàjàlá ẹ gbọ́ kí ni ẹ ló ṣẹlẹ̀ ní ààfin níjẹta. ẹ̀yin ọ̀wọ́ ààfin jẹta. n ò wà. Ah, èmi wà fún mo sì rí ìrànwọ́ sẹ́yìn mọ́mọ́ yẹn lẹ́kọ̀ọ́. mo mọ̀ ọmọ tó dáa rekete báyìí. sẹ́rí bọ́mọ òun ti ń wọ̀lú hmm. nínú ọdún tá à ń ṣe. ọdún ọ̀sà tá a máa ṣe lọ́dọọdún. bẹ́ẹ̀ ni ìyá ọmọkẹ́ sórí bọ́mọ òun ti ń wọ̀lú báyìí bí kábíyèsí ṣe rí ọmọ náà báyìí ńlójú rẹ̀ bẹ̀rẹ̀ sí mú iná báyìí hmm. wà wà wà. abálọ àbábọ̀ kémi ọmọ fọ̀rọ̀ ọ̀gbun hmm. lè rí bí lọ tèmi ọba ló ń gbẹ́sẹ̀ lọ. ó gbẹ́sẹ̀ lé. ó gbẹ́sẹ̀ lé. gbẹ́sẹ̀ lé tó ló ń gbẹ́sẹ̀ kálukú bá kọrí ilé. ṣé kábíyèsí yìí nìkan ni tó jẹ́ pé gbogbo ọmọbìnrin tó bá ti rí tó dáa òun náà ní mọ gbẹ́sẹ̀ lé ọlọ́run mọ̀ jẹ́ kí kábíyèsí o bá ìlú ìjẹ́mọ́ lórí o. ìyá rọmọkẹ́ táyé bá bojú àgbà bàjẹ́ àìmọ̀wá wù wọn ni jẹ́ kábíyèsí jẹ́ kó bà ìlú yìí jẹ́. ọlọ́run ní jẹ́ bàjẹ́ kò ní bàjẹ́ o. ẹ̀yin olórí ẹlẹ́fẹ́ rí mi èwo la torí gbọ́ o. kábíyèsí eh, àṣẹ àìtó bá rẹ ní gbélé ká má tọrọ ọba rẹ ní sọ ọ̀rọ̀ lórí àwọn aráàlú ni tí gbogbo wọn ń kùn tí wọ́n ń kùn ń tá sì ń kùn lé àwọn olórí gan àlè ìfaramọ́ bàbá ọ̀rọ̀ lórí ọmọbìnrin tẹ́ ẹ rí lọ́jọ́ àjọ̀dún tẹ́lẹ̀ gbẹ́sẹ̀ lé òní àwọn olórí o. ẹ máa ga o olórí àgbà tó wúlé léyìí ni àbí nǹkan mi òjò obìnrin àbòdú lójú òjò owó ẹ pọ̀ owó ẹ pọ̀. kábíyèsí ṣówú ló jọ lójú yín tó bá jó owú ni owú ni kòkò onígbomi kó ti gbẹ̀yìn kó ti gba ṣoṣo orí ẹ̀ fún láàárín àwọn àtọmọbìnrin yẹn ṣe wọn pé kí n bá wa gbá àfin kọta máa fojú ẹ̀rì á máa ròyìn fún yín tẹ bá dé ni jẹ́ ti ah, gbọ́ kí lẹ́ fojú ẹ̀rí. a fojú ẹ̀rí máa bò. a sì lè gbà kọ́mọbìnrin bá a gbọ́ àfi kábíyèsí láti faramọ́ bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ wá jìyà ẹ jìyà láàbì yìí àbúrò ẹ kàn bá tó máa rò wá bó lé gbé ni àwọn èèyàn yòówù obìnrin obìnrin kí ló lè bá wọn ẹ jọ bá mi ni o bá a ṣe fẹ́ fẹ́ la bọ́ mọ́ bákan náà mo ti fẹ́ yìí. ẹ kú kàlẹ́ yín ọ̀dọ́ bàbá ni ń sọ fún wípé àwọn ń bọ̀ ṣe ti bọ́. ẹ̀yin ọ̀dọ́ olùkọ́ yìí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ jókòó ẹ jókòó. ẹ ṣeun. bàbá ń bọ̀ ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ̀ o. bàbá ìjà ń bọ̀ nítorí wọ́n ti ló lórí ọ̀dọ́ kó láàrin ìlú o. bàbá ẹ mọ̀ wo táwọ̀ ti ń bẹ láàrin ẹ̀yìn àtolórí ọ̀dọ́. ta ló lè kábíyèsí ló lè nítorí obìnrin. ọba ló lè. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ń gbé nígbẹ́ fún ọ̀tọ̀. ẹ̀yin ọ̀dọ́. ó bàbá. fẹ́ẹ́ ti pamọ́ ba lọ́wọ́ nù gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá ti gbọ́ fọ̀n mi èmi mo pè ẹ dàpọ̀ mẹ́sàn-án mi. lóò gbọ́ fẹ́ o. ẹ máa lọ lé. ó dá bàbá kan àdúgbò. ẹ sọ. olúwa mi o. àsìkò ti tó ká béèrè àrò ọ̀rọ̀ àná lọ́wọ́ ọba. olúwa mi ẹni bá ní kí làá ṣe làá kábíyèsí ti ránṣẹ́ pogun ó di dandan kan ogun wọ́n ti wọ́n sápẹ̀jà ó di dandan kan ríjà kadì ẹni bá tẹ ọ̀ká nírù mọ́lẹ̀ ó di dandan inú wa rẹ̀ ó rí jẹ́ èjò. gbogbo ibi tí ìyá ẹni bá ti nà sí ẹni ẹni bá ń kà olúwa mi ò. ẹ̀yin olóyè ó jàre. ìyálóde. èmi mọ̀lẹ́ o. Hmm, ẹ̀yin olóyè korún ní korún ní ìmọ̀ ń dó òyìká ni <laughs> ọ̀rọ̀ ọba yìí mọ̀ ni sẹ́mọ̀ wòran ni. ìyálóde ọ̀rọ̀ ọba yín àbí ọ̀rọ̀ ọba wa. ọ̀rọ̀ ọba wa. ebe yìí lè gbà sí pàdé.

ṣe bọ́ba ló nílùú ọba ló nílẹ̀ ọba ló ní ohun gbogbo ohun tó wọ ọba lọba ṣe kí lọba ṣe tí ọ̀dà. ọtún ọlọ́yẹ̀ àánú ń bi ìsọkúsọ n ò sì rí ọba rí ìdẹ́kùnjẹ tó ń tẹ́lọ́dọ̀ kábíyèsí ni òjẹ́nu rẹ̀ lè gbò tọ̀rọ̀ tọ́lá ọmọ bó o ṣe mọ nígbà tó ìdọ́dọ̀ kábíyèsí ẹnu ìgbà tí wọn kábíyèsí ń ṣe wọléwọ̀de náà lọ bẹ̀rẹ̀ àdìmọ́lẹ̀ sòótọ́ ọ̀rọ̀ mà ìjẹkújẹ ti fọ́ lórí ìjẹkújẹ ló ti fọ́ ọ lórí. olóyè ṣe bá gba oyè la pè yín ìwúlẹ̀ wá sòwò ètè tí ó kùtà sí. ọ̀tún ọ̀tún èmi sùúrù jẹ́ wídẹ́nu mi mọ́kùn mágógó mi lẹ́nu kí ni mò ń jẹ pẹ̀lú kábíyèsí. ẹ jẹ́ sọ fún yín kábíyèsí ó ti jù yín lọ́nà kò sí tẹ́nikẹ́ni lè ṣe sọ̀rọ̀ yìí ah. ó ti fẹ́ni tó lóun ó fẹ́ ó ti gbẹ́sẹ̀ lé tọ́ba sì láṣẹ ẹni tí ọba wá tẹ́ lọ́rọ̀ kó bọ́lẹ̀ kẹ oyè rẹ̀ lẹ̀ kó fi mí. ẹ̀yin olóye ẹ tiẹ̀ ṣe sùúrù èèyàn rí bíi káta kọ́tú báyìí ó lóun ò jẹjẹ kú jẹ ṣe bá a mọ bó o ṣe mọ nígbà tó o ti mọ sí wọléwọ̀de pẹ̀lú kábíyèsí abáàmọ̀. èmi ò mọ̀ wípé èébú ńlẹ wá bú bẹ́ẹ̀ ṣe jágbà oyè tó. ẹ̀yin ẹ̀ sọ́ọ̀ ah, àgbà náà kò lọ́jọ́. ẹ̀yin ẹ̀ sọ. iná ńlá fẹ́ sẹ́nu ìlú yìí ogun fẹ́ jà ẹnìkan ti fẹ́ òru mo sì fẹ́ kóró kú ó gbé e àjàgbọ́n abẹ́lé nù lù yìí. bàbá níbo lóògùn fẹ́ gbà wá ibikíbi tó gún bá gbà wá lákọlá wà bí ìbọn. bọ́sọ̀ tún ni wíwọ́n bọ́sọ̀ sì wíwọ́n. ọba àlú yìí ló fọ́n róró rù mo sì fẹ́ kóró kú ó gbé e. kábíyèsí. bí ò bá sẹ́tù mọ́ ẹ bèrè owó ẹ̀tù bí ò bá sáhàyà mọ́ ẹ owó àhàyà bí bá sọ́ta mọ́ ẹ owó ọ̀ta wọ́n gbẹ̀mí èèyàn tó pọ̀ ẹni ọba pé kí láàṣẹ láti ṣe é hàn. múra ló kù bá pọ̀ ní wọ́n ní. ìyá wa kò sí látàfin ni kábíyèsí lọ́nà wa sí wọ́n ní ká kó àwọn ẹ̀bùn fún yín gẹ́gẹ́ bí àná èmi bẹ́ẹ̀ ni ìyá wa. sórí ọ̀rọ̀ ẹni kábíyèsí sí wa ẹ̀bùn ẹ̀ tètè máa kó ẹ̀bùn yín lọ èmi ò fọmọ lọ́kọ èmi ò fi yẹn lọ́kọ débi wọ́n gbà kankan lórí ẹ̀yìn èmi ò fọmọ fún kábíyèsí o ọyẹ mo ṣe ń wò yẹn di mo di jù mí kẹ́ ẹ gbé ẹrù yín kẹ́ ẹ sì mọ́ lọ kẹ́ ẹ sọ fún kábíyèsí pé èmi ò gbà àná ah, torí di iwájú dájọ́ wọn gbà nǹkan wọn ò sì fọmọ fún ọ ẹgbẹ́rù yín o. Ah, ìyá wa kí lè jẹ́ bí àjẹmọ́nú yín ni. sọ gbádùn àjẹmọ́nú kí ni ṣé mo sọ fún ọ pé bí ń pa mí ni gbẹ́rù yín mo ṣe ń sọ fún ọ gbẹ́rù yín o èmi ò fọmọ fún ọ gbogbo tí wọ́n bá dá lára láàrin ìlú kí wọ́n dá lára o kí wọ́n bá lé mi lù ní kí wọ́n lé mi fọmọ fún ọ ni mo wí o èmi ò fọmọ fún ọ ah, fi fọmọ lọ́kọ ni káwọn ọmọ lẹ́ o Fọlájiyọ̀ bàbá abẹ́ ẹ̀rọ wà ládàradà ni. orí ọ̀rọ̀ náà sì ni kábíyèsí wa tí kábíyèsí ní kí wọ́n gbé ẹni àgbà àgbà o kí wọ́n gbé nǹkan fáwọn nǹkan dáná. wọ́n ní ọwọ́ ajẹ sàrà ọlọ́jọ́ wọnú sépò ní ẹni ọmú wa ni àbíyọ̀. bàbá ẹgbà lẹ́nu yín sọ ó wù í pé kí kábíyèsí fẹ́ ẹ gbára. kí ló wá burú níbi ká di àná ọba ọ̀sán ànífẹ́ ọmọ ẹ fúnra rẹ̀. Ah, ah, ìkànnì mo ẹ̀sẹ̀ wàá gbà ní pé wà ìfọ̀n wà lẹ̀ ìjẹkújẹ tẹ̀ ti ń jẹ láàárọ̀ kù látàárọ̀ kùtùkùtù ayé yín orí rẹ̀ náà lẹ́sìn wà èrò ah. ní yìí ni wọ́n bá lé ẹ̀rọ lọ́wọ́ wọn. kí ló wá burú níbi ká di àná ọba. à ń jẹkújẹ ni nǹkan kan lè sì jẹ tí ò ní jẹ mí mọ ah. bá jẹ ilé ìjọ òun ò ní fọmọ fún tèmi nu kọlọ́hún kọ́ lọ́ba ń bímọ mi ó sì kọ́ ọ̀gá fún mi tí mo fi pamọ́ mi mo sì láṣẹ lórí ọmọ mi bí wọn láṣẹ lórí gbogbo nǹkan bọ láṣẹ lórí ọmọ mi o. mo fọmọ mi fún ni mo lórí kí bàtọ pẹ́ lẹ́sẹ̀ àṣẹ o àìtó ní bá gbélé ká mọ tó tọrọ bá ní sọ ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí kábíyèsí ẹ má pọ̀ jẹnu mi lọ tí n bá fi obì sẹ́nu tí mo sẹ́ fún yín kábíyèsí ẹ má jẹ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ẹ̀yin lẹ gbé adépò tá a wà yìí a sì gbọ́dọ̀ wà ń rúpò báyìí ká gbọ́ nǹkan ká má lè sọ fún yín irú wọ gbọ́dọ̀ sábò òótọ́ ọ̀rọ̀ náà lù mọ́ kábíyèsí àwọn ìlú ń kún ìlú sì ń kún gbogbo bí nǹkan ṣe ń lọ láàrin ìlú yìí kábíyèsí ẹ fi yèdénú àwọn ọmọ eh, kódà àwa là ń sè wọ́n rọ̀ wọ́n àbá ti yarí o. olóyè kábíyèsí. ohun tó bá ń bẹ lẹ́nu ẹ̀ ní ọ̀sọ́ má fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ fún mi. ìyálóde hmm. àbí. Hmm. kábíyèsí wọ́n ń ṣe ọba ọba ọba àwa tá a wà lẹ́yìn yín mọ̀ rè táwọn fi ń pè yín láìlè bá hmm. tí bá yí pa mẹ́nu lélele nínú ìlú yìí àwọn aráàlú máa ń kún gan-an wọ́n ní ẹ̀yẹ lẹ́ni tí wà lórí oyè. lémi. bẹ́ẹ̀ ni wọ́n bá wọ́n bá ti léyìn lórí oyè. ìyálóde ǹjọ́ ayẹ kí wọn náà wọ́n tún pẹ̀lú ọ̀bọ jẹ̀kọ̀ ṣùgbọ́n mo ò sì dá ọ lẹ́bi ìgbà tó jẹ́ pé àdàpè àjẹ́ ni wọ́n ń pè ní ìyálóde bí wọ́n bá tiẹ̀ ń sọ bẹ́ẹ̀ ṣé kò yẹ kó wọ́n sọ pé irọ́ ni ọ̀sán náà ń bẹ kí wọ́n padà. ẹ ẹ gbọ́ orí tálàgbà bá ń lé ìgbọ̀n ìgbọ̀n ìgbọ̀n òbí ní òyìnbó èmi ni. <laughs> kábíyèsí <laughs> kábíyèsí o <laughs> kábíyèsí táwọn kan bá wà lẹ́gbẹ̀ẹ́ ògiri táǹtàn ìjẹ tá ń sọ pé kò séwu kò séwu kábíyèsí ewu ń bẹ lóko ló ń gẹ́ o ló ń gẹ́ gan pàápàá fún rẹ̀ ewu ni. ẹ olóye ẹ jẹ́ kí n sọ kí n lè kàn fún yín o bí Ṣàngó bá ń paraba tó ń faroko ya bí ti gila kọ. kábíyèsí. èmi mọ̀ ní. kábíyèsí. ọba ah! bẹ̀rẹ̀. èmi ni àjọ lórí ewé àjọ lórí ewé àjọ daṣọ léwé nèrèbúra ọwọ́ akógun jàmí láàfin ah! ìbámu jẹ́wọ́. ọba iṣẹ́ rẹ ló fẹ́ bá òun jẹ́ ah. gbogbo òṣè tó ṣe láti ìgbà tó ti jọba débi tó dé yìí ibi ọba dé náà lọ́ọ́ba máa wò mí dáadáa ọba o ti o ti rékọjá ewé o ti jó dídé màálù odópin ẹran jíjẹ lọ́wọ́lọ́wọ́ tí mò ń wò yìí òkú ni ọ́ èyí ṣàlàyé gbàgbé bàbá rẹ àbẹ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ àbẹ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ẹ̀sìn bàbá yìí bàbá kú olórí ìbọn emily emily akai balógun ó tó wò mí èmi ní ah. bàbá yìí ti ṣiṣẹ́. mojú mi. ọ̀dà kí ni mo ṣe kí ni mo ṣe ó ṣe ń tó tóbi bẹ́ẹ̀ ni níjọ́ tí mo ti ń pa kékeré kí abẹ́yìn funfun nẹ́nẹ́ tí mò ń pa àgbàlagbà abiyọ̀ gbàdà tí mo pẹ̀sọ́ ọbẹ̀ tí mo sọ bá dín wọn kán ní kése tí mo pa kéré tí mo pa kéré tí mo pa ọ̀tẹ̀tẹ̀ bu ọlọ́sẹ̀ ògbọ́dọ̀ pọ̀ ọlá tí mo pa ọta pẹlẹbẹ tí mo bá ṣẹ́gun iwájú rẹ mò ń kọ́ wà bí mo ṣe ń kó déwájú rẹ bẹ́ẹ̀ lọ ń tẹ̀ mọ́lẹ̀ obìnrin kan so tí wọ́n ní gẹ́gẹ́ bí jagunjagun lójú rẹ̀ rẹ̀ wà ló gbẹ́sẹ̀ lé ẹsẹ̀ náà òní ni ń wóge. ọgẹ ẹsẹ̀ mi. o tó bá wọn wóge ẹsẹ̀ rẹ. o tó o tó o tó balógun kò tó nǹkan. balógun. níwọ. balógun. bí mo ṣe ń wọ yìí lọ forí oyè rẹ. balógun wọ́n mi. èmi ni. àbá yìí ọyẹ ẹ sọ ẹ káwọ ogun lẹ bàbá tí mo rí yìí bàbá tó dáa ni agbedeméjì ayé wọn ní pé awo gidi ni òun ló sì pèsè ìṣẹ̀dálẹ̀ ó mọ nípa ìṣẹ̀ṣẹ̀ ìlú yìí tó bá sọ̀rọ̀ sí mo lè dáhùn bí ò bá lọ́rọ̀ láti sọ sí mo sì tán láti bẹ̀rẹ̀ ẹ̀ báyìí. balógun ojú awo wò mí ó gbàgbé ìpàdé mi pẹ̀lú rẹ ah! ṣé yẹ kí n bọ́ sọ̀rọ̀ ọmọ gbọ́. Ah! Ah! bàbá hmm? tẹ́ bá ti ṣubú tẹ́ ń dìde bí tẹ́ ti ṣubú tẹ́ ti nà lórí hmm? ọba yìí ti ṣe ń tí ọ̀dà. Hmm? ó yẹ kí n gbẹ̀mí ọba yìí ni. àlùkò ah, ṣe bẹ́ẹ̀. ó pé kí ló ṣe. a ah, mo ti mọ mo ti mọ mo ti sùn mọ rẹ ni èmi àwọn àwọn ọba tọrọ náà bá ń yàn púpọ̀ nínú sọ bẹ́ẹ̀ bá a lùkù ẹ yẹ sọ ẹ ní àlọ ẹ̀yin olóyè oh. ẹ rojú ayé àbẹ́ẹ̀rí gbogbo bí ẹ ṣe ń bá kábíyèsí yín sọ̀rọ̀ gbogbo rẹ̀ ni mò ń rí àmọ́ ajá tí ó sọnù lọ́rọ̀ rẹ̀ kì í gbọ́ fèrè kábíyèsí ọ̀tán àbí ọ̀tán wọ́n sọ fún àbí wọ́n sọ fún ọ. bàbá ń kọ́. wọ́n wà. kí ni wọ́n wí. wọ́n ní àwọn ló yẹ káwọn wá fúnra wọn ṣùgbọ́n wọ́n ní àlejò kan tí ò ní jẹ́ kí àwọn yọjú sí yín wọ́n wá ní kí n sọ fún yín wọ́n ní àjèjì obìnrin kan wọ ìlú ìwà o gbogbo ojú ni ó sì rí o wọ́n ní ṣùgbọ́n ẹ ṣọ́ra fún un kẹ̀sì lójú kúrò ń bẹ́ kábíyèsí kó má bàa da omi àlàáfíà ìlú ìrú o wọ́n sì tún wá ní kí n sọ fún yín wípé ètùtù wà tẹ́ ẹ ṣe o. ètùtù. bẹ́ẹ̀ ni kábíyèsí wọ́n ní ṣùgbọ́n àwọn ò máa rí yín káwọn ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́. ọ̀dà ọ̀kàrẹ̀ ó ti yé mi aláti ṣe ní má ti ṣe ara yìí àwọn onílẹ̀ ó kọ́ mi mọ̀ ṣe wàá máa lọ yẹ. ó dá kábíyèsí. bá mi kí abá pé mo ní wọ́n ṣe o. wọ́n gbọ́ kábíyèsí. pé ìlú ó tùbà yóò túṣẹ́ o. àṣẹ kábíyèsí. ewé ọmọ jẹ fún ọ. àṣẹ. ebè ọmọ júbà o. àṣẹ. káre o. ọmọbìnrin ti wá wọ̀lú o ti wá fẹ́ o ti gbé sáàfin ó ti gbé sábẹ́ ti Johnson ó wá já pé o fọwọ́ ara rẹ o fi fa jọ̀gọ̀dì wọlé tí ó túlù rẹ tí ó sọ ààfin rẹ dáhoro. níjọ́ kìíní àná tá pàdé ń mo ní o wòye oroye àbó òróye. mo rí ìmọ̀lẹ̀. orí ìmọ̀lẹ̀. ẹbọ tí mo ní o gbé ńgbà náà o gbé. ọ̀rọ̀ pèsè jẹ àwọn àgbà ní bá jẹ yóò dé òun ló ṣe ẹ yo ẹbọ tó o lò lè gbẹ́njọ́ kínní àná ó wàá gbé báyìí o kábíyèsí àìgbé ẹbọ ọ̀hún ààfin rẹ ó dahoro ẹ̀mí rẹ ó lọ sí gbogbo ìlú yìí ó dahoro yóò túbọ̀ lórí òkú ọ̀pọ̀ àìníyàwó ọ̀pọ̀ òkú ọmọ ọ̀pọ̀ kábíyèsí jí àríra jẹ́ àríra. ẹ̀yin kábíyèsí o. ẹ máa relé. ká máa relé. ẹ máa relé. ìṣàtúnṣe o. mo ò nílẹ̀ bẹ̀ ọ́ kún sí mi gbogbo àṣírí tí mo ṣe dáríjì mi ò ní ọ̀rọ̀ àìmọ̀ ni. kábíyèsí n ò bínú ta ni mí tí mo wà bínú sí lóòótọ́ ọba ló lohun gbogbo ọba ló nílẹ̀ n ò bínú kábíyèsí. kárí yóò dáa fún àwọn onílẹ̀ náà yóò lè mú sí ọ ọ̀rọ̀ kan wà tó ń rú mi ọ̀rọ̀ ẹ o olórí ọ̀dọ́ nílùú wa ó ń bínú sí mi ó níyàwó òun nìyọ́ jagun ìlú náà ó fapá jánu pé ìyàwó òun ni mo gbà ta lọkọ rẹ gan-an nínú wọn jẹ́ ń gbọ́. kábíyèsí lóòótọ́ gbogbo wọn dẹnu ìfẹ́ kọ mí ṣùgbọ́n kò sẹ́ni tí mo jẹ́ níhò nínú gbogbo wọn ọkọ àfẹ́sọ́nà mi gangan ń bẹ nílùú tí mo ti wá. lè tọkùn rẹ fẹ́ gan. bẹ́ẹ̀ kábíyèsí. ọ̀dà wọn wà bí ọ̀nìṣẹ́ ọkọ àfẹ́sọ́nà rẹ tó wí ọ mi wà rẹ ọ mi wà mo fẹ́ fojú kan mo fẹ́ sùn ìfẹ́ yìí méjèèjì kódà wọ́n wá mú ọjọ́ ìgbéyàwó yín fúnra mi ni wọ́n náwó díẹ̀ wọ́n ṣègbéyàwó yìí ayé ọ̀gbọ́ ọ̀gbọ́ ọmọ àti pé mo fẹ́ ṣàlàyé fún pé láti gbàtọ̀ lọ́dọ̀ mi pé fún ọ fọ́ọ̀kan o pé di ìlú lọ wà. ẹ ṣe kárí wọn.

dákun lọ́jọ́ tó dúró tì mí ó sì fi ìpínlẹ̀ fún mi kí mi ó lu àsìkò díẹ̀ tèmi kí wọ́n tó bọ́ sórí àpèrè. ẹ̀gbọ́n mi ń bá wọn pè é lọ́ba lọ́la tẹ́ ẹ ti ń jẹ aráàlú ìtẹ́ ẹ̀jẹ̀ lẹ̀ ń jẹ ńgbà náà ah. ṣé ẹ rí ńgbà tí ìlú àfifẹ́mi lóye tí ifá tó ń wá gba ti tèmi rò báyìí kẹ́lẹ́ mi lọ́ba kàn ẹ̀gbọ́n mi ẹni sùn ń tọ́jú yín o ah. ẹ bá bèrè nǹkan mi náà mi wọn yóò dáa rẹ̀ fún yín ah. nítorí ọba dé yìí tìfá làṣẹ ìjọba ń lọ. Déyẹ̀mí. ti fọ́ làṣẹ. Déyẹ̀mí. èmi kò yí ọmọ tó ń sunkún ó sì yí àìtí rẹ̀. sọ méjì kò gbọdọ̀ fojú kara wọn kábíyèsí àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀. sọ́nsọ méjì kò gbọdọ̀ fojú kara wọn. àfin bàbá mi mo wà yìí. jẹ́ ọba yìí náà. mo jẹ́ àwọn ọ̀sìn jẹ́. ẹ wo tá a ah, bá rogún fún ahọ́ra dénú rẹ̀ ṣe bí ọkọ àfẹ́sọ́nà rẹ̀ rèé. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ eh, ọ̀dà àbáyìí náà ìbágbépọ̀ yìí yọ̀rọ̀ gbọ̀. àṣẹ. ayé ò nira fún yín. àṣẹ. Eh, ẹ bá kọ ẹ bá fún ayé o ayé wọ́n máa níkà o ayé. bí ìṣẹ́gi tó bá ṣẹ́gi tán ò àforí funfun jáde síta àrí ìṣẹ́gi tó bá ṣẹ́gi tán ó àforí ara rẹ̀ gbé ayé wọ́n máa ní ìka o.